orin kan wá tó sọ wípé wà haqqun su'alul qabri thumma adhabu wa kullu alladhi anhu an-nabiyyuna akhbaru hisabun wa mizanun sahahifun ushirat jinanun wa niranun siratun wa mahsharun wani wa qala shari'uha ibnu shuhna ẹni tí ó ṣe ṣẹ́ríwò ẹsẹ̀ orin yìí ẹni náà ni abdulbar bin muhammad bin muhiddin bin muhammad abulbarakat alhalabi alkoyiri kasala alqayiri يعرف كسلفي بابن شحنة مؤلف أدآخر الأشرقية في الألغاز الحنفية تولى قضاء حلب ثم القاهرة مات عام تسعمائة وواحد وعشرين àfáàtì à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àgbà àfáà ni ó kọ rẹ̀ ní jẹ́ abdulbar bin muhammad bin muhammad muhibbutin bin muhammad kúnìyà rẹ̀ ní abulbarokat abulbarokat. Abul abul barakat alhalabi alqaimi halab ìlú kan ló ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ misra àbí ká sọ pé inú bẹ́ẹ̀ náà alqahiri kí ló máa ń fa tí wọ́n máa ń ṣe nísìbà àwọn àfáà síbi ìlú méjì mẹ́ta àgbọ́yé àwọn sálàfù náà ni pé àwọn ẹyẹ ọdún kan bẹ téèyàn bá ti lò ó nínú ìlú kan pàtó èèyàn lè máa ṣàfitì ara èèyàn sínú ìlú náà kódà kéèyàn má jẹ ọmọ bẹ ọkọ̀ tíra àkàtà ń pè ní àdá akhirul ashraqiya fil algaz alhanafiya ntí ọmọ kí ó fi máa ń mọtí àtó pọ̀ irú tíra yìí tíra tó wúlò ẹni tó bá mọ pàtàkì tíra yóò kọ́ lẹ̀ ìjọba láǹfààní àti wà nínú agbo ibi títírà bá wà bóyá wọ́n ṣe ma'arad ni àbí wọ́n ń jẹ́ bí ilé ìtatírà tó fẹ̀jú irú àwọn tírà àti ìyẹn máa bèèrè ni irú tírà yìí pẹ́pẹ́ ọ̀rọ̀ èyí tó ń tàn yàràyàrà nípa àwọn àlọ́ tí àwọn Hanafiya máa ń pa lọ èyí tó gbé ìdájọ́ lọ́wọ́ ni òkè sàlọ ìjàpá àti ìyànrìbò tó ti yé lápòjúwe ní ìsìn tí wọ́n ní ta lẹni náà tó wà lórí irun tálùwàlá rẹ̀ ò sì já gbogbo tí máa ń bà lùwàlá tí ò ṣẹlẹ̀ tó sì kó lórí irun táwọn abilé rẹ̀ pé kí tó lálùwàlá bàjẹ́ kò só kò sí nǹkan kan lórí ìrògbà òun ah, fojú rí nǹkan kan báyìí àwọn làwọn sì bàjẹ́ kì í ṣe kó só kì í ṣe kó tọ̀ kì í ṣe kó ṣe ń tálùwà lábẹ́lẹ́ bàjẹ́ pé ọkàn rí nǹkan kan báyìí kò ṣe rí àwọn làwọn ti bàjẹ́ ó kò lórí irú ọ̀rọ̀ nísìn bíi àlọ́ ni wọ́n fi máa ń jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ fi dé fíkì òmọ́lẹ̀ tá a náà náà ibà ẹ́ náà sọ mujib irú yẹn náà ń pè ní al-algaz al-fiqhiyya ẹni tó ṣe tayammum tó wá rí tán gbómìdé sóso ni. So, so, ẹ́ eh? so akàrà aláhàdì ọ̀rọ̀ àwọn tí wọ́n dúró lórí pé àlùwálẹ̀ ìjà tán bá ti gbómi dé ṣùgbọ́n aláàkìlà àwọn àfáà míì àwọn dúró lórí pé tó bá yẹ kó bá ti bẹ̀rẹ̀ ẹ̀rùn kọ́ mọ́ bá rùn ẹ̀ lọ bẹ́ẹ̀ tó hàn lọ́rọ̀ jùmọ̀wò náà ni pé tómi bá ti dé báyìí ìdájọ́ àlùmá tó àwọn ẹ̀ ń pè ní alàlgáz alfiqhiyya tó tíra rẹ̀ ń bẹ̀wọ̀n ọ̀kan náà àwọn tíra rẹ̀ tó jẹ́ ti hanafiya òní wọ́n pè ní adaakhirul asharakiya fil algaz alhanafiya so afa yìí òun ló ṣe ṣẹ́ríwò ẹsẹ̀ orin o tawalla qada halab thumma alqahira ó fi gbà jẹ́ adájọ́ ní halab ó tún fi gbà jẹ́ adájọ́ ní ìlú Cairo ó ní ishtamala albaytani ala masail ó ní ẹsẹ̀ orin méjèèjì yìí wọ́n kó àwọn masail tí ń bọ̀ yìí ó kó sínú alákọ̀ọ́kọ́ al'ula su'al munkar wa nakir wọ́n ló sọ pé wa haqqu su'alul qabri thumma adhabuhu wa kullu alladhi alayhi an-nabiyyuna akhbaru na'am náà wàhákún sùálù lọ́kọ́bùrì thumma àdáàbòbò wàkúlò lẹ́dẹ̀ àlẹ́hùn nàbí yóò na àfàbárò sábùn wà mí zánà sọ̀há ìfònà ṣọ́ọ̀tì. على بحر طويل فعول مفاعيل فعول مفاعيل قال المسألة الأولى مسألة على kọ́kọ́ هنا سؤال منكر ونكير ìbéèrè táwọn mọ̀lẹ́kà méjì tí wọ́n béèrè orúkọ mọ̀lẹ́kà alákọ̀ọ́kọ́ òní munkar orúkọ ẹlẹ́ẹ̀kejì ní nakir nígbòlá ti rí ẹ̀rí okọ̀ yìí ṣe ọ̀pá èèyàn náà máa ń sọ méjì ti ń bẹ̀lẹ́gbẹ̀ èèyàn ìkan ni raqib ìkan eléyìí ò rí sífà kìí so kọ ní rọ̀kíbù àti àti nù kùránì yẹn ṣùgbọ́n eléyìí múnkàrò àti nàkírì yẹn afáwà Shaykh al-Albani rahimahullah wọn ni thabata dhikruhuma bismayhima fi hadithi abi hurairah abi hurairah ta marfu'a wọn ni lóòótọ́ kọ wọn náà ni títà àfisọ bẹ́ẹ̀ ni wípé hadith tí afáwà Abu gbà wá wa huwa mukharraju fil janaiz pé àwọn sọ ìdájọ́ hadith yẹn ẹni tó bá fẹ́ mọ àlàyé lórí ẹ̀ kó lọ wo tírà àwọn tó ń pè ní ahkamul janaiz ó rí àlàyé lórí hadith yẹn walahu shahidun min hadith al-barra bákan náà a tún rí ṣáàìdù fún hadith yìí nínú pé munkar àti nakiri ni wọ́n jẹ́ tó bá wọ hadith albarra ibn azib ni hadith munkar wa nakiri hadith yìí wà bákaná eh, indal bayaki fi sha'ab tabarun sha'ab al-iman tí imam bayaki kọ wà ákàr mawqufa ala ibn abbas àmì tún bẹ tó pé wọ́n sàfi tirẹ̀ dọ́dọ̀ afọ́ abdullahi abbas wà rawahu tabarani fil awsat afọ́ tabarani na gbàánu awsat wà hasuna isnaduhu wà hasana isnadahu al-aithami afáwọn ayéthàmì wọn ní sanadu ẹ̀ ọ̀dà fi majmu'i zawad wọ́fí abdullahi ibn qizan almarwazi wọ́n wà sọ̀dọ́kún yuqti wọ́n ní nínú sanadu ẹ̀ èyí tí ó wá nínú majmu'u zawad ẹnìkan bẹ tí wọ́n ń pè ní abdullahi ibn kizan almarwasi sọdúkù ni sọdúkù ni ìròyìn tí wọ́n fi máa ń pè ní hasan ni sọdúkù ó kéré sí fíkọ sọdí so ṣùgbọ́n o yóò tẹ́ ò ní máa ń sàṣìṣe so èyàn náà járìhù ni yóò tẹ́ ò yẹn jẹ́ ṣùgbọ́n kìí ṣe àti ń ṣàṣìṣe lọ́pọ̀lọpọ̀ àṣìṣe rẹ̀ yẹn ò bá ìjẹ́ sọ̀dọ̀kù rẹ̀ kò bá jẹ́ wa akharani ana abi darda mawqufan bákan náà àwọn ẹgbàá méjì míì náà tún wà tó tún wá lọ́nà méjì míì látọ̀dọ̀ Abu Darda àti Ata ibn Yasar mursalan indal Ajuri gbogbo ọ̀nà tí àwọn hadithi yẹn lè gbà wá ní albani ni wọ́n tọ́ka sí fún wa ẹni bá lè ṣe yóò lọ tọpinpin bẹ́ẹ̀ ìtọpinpin yẹn náà ló sì dá fún ẹni bá wọ́n ní munkar sọ pé àwọn méjèèjì méjì ni wọ́n yẹ̀rìkùláàní kọbùr àwọn méjèèjì ọwọ́ inú sàárè lọ bá òkú fayasaláàní làbdá àndínìhí wà nàbíyìí wọ́n béèrè lọ́wọ́ ẹrúsìn ọlọ́run nípa ẹ̀sìn ẹ̀ àti nípa ànábì tí ọlọ́run ọba rán sí wọ́húwa mímọ yẹ́jìbìlì ìmánu bí eléyìí tá a ká nígbàgbọ́ nípa pé mọ̀lẹ́kọ̀ wà bá wa nínú sàárè nínú tó jọ́ràn àyà tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni lẹ́ánà ò amòrùn múmkinu torí pàlà àmọ̀rí kan ni tó pọ́síbù tí ó ṣẹlẹ̀ kìí ṣe téèyàn máa ṣe èméjì sí pé ẹ̀ sí yóò ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀ múmkinu akhbarahu bihi asodiq almasum sallallahu alayhi wa sallam ó ti fún wa nírò nípa ẹ̀ olódodo jùlọ ẹni tí ọlọ́run ọba ti sọ níbi àṣìṣe onáni al-ma'sum muhammad sallallahu alayhi wa sallam wal ahadithu fiha thabitatun sahiha àwọn àdìsí ẹgbà wá àdìsí tó wá lórí ọ̀rọ̀ yìí pọ̀ gan-an tó fẹsẹ̀ rinlẹ̀ tó sì lálàáfíà ay mithlu ma rawahu bukhari pàápàá jùlọ àwọn tó lálàáfíà gẹ́gẹ́ bí èyí imam bukhari gbà wá colt bàbá ní rọwá o muslim ayidọ̀ kìí ṣe buhari nìkan ni wọ́n bẹ́ẹ̀ ni muslim náà ṣẹ̀pá àfà ní buhari gbà wá bàbá tó ní pé kìí ṣe buhari nìkan o bẹ́ẹ̀ adé ni muslim náà àbá ń bẹ̀ kama taqaddam wàkádà láàjúrí fi ṣẹ̀ríà àfáwà láàjúrí nínú tíra àwọn ṣẹ̀ríà náà ó wà ń bẹ̀ sọ́fà 365 an anas láti ọ̀dọ̀ anas anna rasulallah sallallahu alayhi wa sallam qal ìṣọlọ́wọ́n ọba àti kí àti ìjọlọ́wọ́n ọba ń bẹ fún sọ wípé innal abida idha wudi'a fi qabri dájúdájú ẹ̀rú sàn ọlọ́run nígbà tí wọ́n bá tẹ̀ sínú sàárè rẹ̀ tá a sínú sàárè wa tawalla anhu tí àwọn èèyàn rẹ̀ ẹbí ẹ̀ tí wọ́n pẹ̀yìn dà wà innahu la yasma'u qur'an alihim ẹni tí wọ́n gbé sínú sàárè yìí yóò ma gbọ́ dúndún kókó ẹsẹ̀ bàtà àwọn èèyàn tí wọ́n wá sin nígbà tán bá padà àtàwọn malakan àwọn màláíkà méjì wọ́n wà bá fàyókò ìdáàníhí wọ́n dájókò fàyàkùlán wọ́n wà máa sọ fún báyìí pé ma kunta taqulu fi hadha rajul kí ló ń sọ kí ni ìgbàgbọ́ ẹ nípa arákùnrin náà tààlà arákùnrin náà ayélu muhammadu sallallahu alayhi wa sallam fa'amal mu'min fayaqul àmẹ́yìn tó bá jẹ́ mùmí ní òdodo tán bá ti bí ní béèrè yìí nǹkan tí ó sọ ni wípé ashadu annahu abdullahi wa rasulu yóò ní mo jẹ́rìí pé dájúdájú ẹrú sàn ọlọ́run ọba ní ṣe ìdíṣẹ́ ọlọ́run ọba sí ní pẹ̀lú fàyọkọ́ọ̀lù lá wọ́n wà sọ fún wípé oúnjẹ mọ̀kàádẹ́ka minan wo wájú wọ̀ọ̀kan ààyè rẹ nínú náà ọ̀nà قد أبدلك الله تعالى به مقعدا من الجنة ọlọ́run ọba ti في ọ fi ààyè من الجنة. mi rọ́pò ẹ̀ nínú àjẹ́nà tó bá lọ jẹ́ pọ̀ gbọ́ lọ́n gbọ́ ni ibi tó bá lọ lọ́wọ́ eléyìí ni àbámọ̀ tó ga jù fún ọmọ náà ṣe àwọn kò lè jáde mọ́nu sàárè pé kó wọn wá ṣiṣẹ́ tọ́lọ́ ti fi hàn pé ibi tó dé sí lòun wò lọ́kàn ìyẹn ó ti kọ́kọ́ kó ìbànújẹ́ bá nínú sàárè àwọn èèyàn ó sì máa pariwo láyé pé ilé ló lọ tààrà iná ló lọ tààrà tó ti yé ẹni tó bá pọ̀ mọ́ ta kàfírà mushrika ọlọ́run kò sọ wá ń bẹ̀ fayarahuma jami'a yóò wà rí ààyè rẹ̀ nínú náà yóò sì tún rí ààyè rẹ̀ nínú àlìjẹ́nà yóò lè dúpẹ́ fọ́lọ́ wa amal munafiq awil kafir ṣùgbọ́nkẹ́ ráwọn sọ̀bẹ́sẹ̀lú olójú méjì bí ọ̀bẹ àlèdìmọ̀ bẹ́yà mùsùlùmí ni bẹ́yà gbogbo ẹ̀ náà ní ṣe munafiq awil kafir abẹ́ tí ò jẹ́ ṣe islam rárá tó jẹ́ wọ́n sọ fún náà pé ma kunta taqulu fi hadha rajul kí ni wọ́n náà máa ń sọ nípa arákùnrin yìí fa yaqulu la adri yóò ní mi ò mọ̀ kankan kuntu aqul ma yaqulu nas yóò wà fẹ́ lu agbárí yóò ní táwọn èèyàn ń sọ lèmi náà ń sọ ah. láwọn èèyàn ń sọ ọ sọ ń tọ́ ń sọ ní kéde pé mo sọpọ́ọ̀tì táwọn èèyàn sọ ǹjẹ́ sọ ní fayokọ́ọ̀lù àwọn mọ̀lẹ́kọ̀ wa sọ wípé ládàrọ̀ ìta wà látàlẹ̀ ìta ládàrọ̀ ìta láàlìmta òòmà wà látàlẹ̀ ìta ayé wà lákọ̀rọ̀ ta tàlá tìláwà òòmà ó sì kéwú ọ̀tàlá tìláwà tó kọ̀rán òkè kọ̀rán ò kéwú kí lọ́mọ̀ tó jẹ́ kéwú gbàdọ̀ wà lóbi jẹ́ pé wọ́n ó bí ọ ń pọ̀ ọ̀rọ̀ kéwú náà lọ sáré wà látàlẹ́ ìta ó kéwú ó kéré pé wọ́n yé ka Kùránì wọ́n máa jẹ́ gíní o wọ́n máa ké ní ní jẹ́ pé wà lákọ̀rọ̀ ìta wà látàlẹ́ ìta wà yóò dọ̀rọ̀ wọ́n bá lù ú bí mọ̀tọ́rìkín min hadidin wọ́n nà pẹ̀lú kùmọ̀ kan kùmọ̀ yẹn láti ibi irin náà ti ṣe o sẹ̀pá àwọn ọkùnrin mí ìbẹ̀ tán bá ṣe níbi igi ó lè bọ́ kò yí jẹ ṣùgbọ́n àwọn kùmọ̀kan ń bẹ irin ẹyọ kan báyìí ọlọ́nà ṣùgbọ́n ikú ò tún sí mọ́ tẹ́pẹ́kú tún bẹnu sàárè ìrìnwọ̀n ọ̀bá tún kú ìyà yóò máa jẹ wọ́n náà ni wọ́n ní kú ọlọ́nkọ̀ sọ àwọn ẹ̀rọ dọ́rbatan wọ́n gba wọn ní òlùrọ̀ yìí ní lúlù kan tó ṣe pé fayẹsẹ́ yóò kéé sọ̀hátàn yasma'uha man yalihi ghayru thaqalayn gbogbo tí ń bẹ tó súnmọ́ bẹ̀ pátá ní ọgbọ̀ ariwo rẹ̀ nínú sàárè ghayru thaqalayn àyàfi ẹ́ ghayru thaqalayn ghayra athaqalayn àyàfi èèyàn àtàlìjẹ̀nú nìkan ní onígbọ́ ẹ̀rà ajá mi tí ó mọ gbó níbi sáré mi ẹ̀rà adìyẹ mi tí ó mọ kọ àkó mọ sáré bóyá ìgbé ẹni tí wọ́n lù lólùrọ̀ wọn bóyá ò ní wọ́n gbọ́ ìbá wípé ọlọ́run ní káwọ̀ èèyàn ò lè máa gbọ́ ni iṣẹ́ ni tí ò ní ṣe tọ́lọ́run lórí rẹ̀ nígbà tí nìkan tó yapa àṣẹ ọlọ́run tẹ́ gbọ́ pé ah lákọjá mọ̀ ń pariwo wọn lù lólùrọ̀ ẹ̀rí àwọn yóò ṣe dọ́lọ̀ ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ìyákidíyà amúrán kàánà mọ̀fọ́lá ẹni tí ó ṣe tọ́lọ́hún kò ṣẹ̀dìgbà tó tó gbọ́ kó tó ṣe tọ́lọ́hún ẹni tí ó sì ní ṣe tọ́lọ́hún náà ọlọ́run máa fi reality ẹ̀ odinu sáré odijọ́ bùdàlùkẹ́yàmù kọ́lọ́n kó má ṣe wà ládùúgbò àdọ́rùn masala ẹlẹ́ẹ̀kejì masala àkọ́ta sọ náà ni wàhákún sọ alìlkọ́bìrì wọ́n ni òdodo ní ìbéèrè nù sáré thumma àdáàbùhù ẹlẹ́ẹ̀kejì masala ẹlẹ́ẹ̀kejì thumma àdáàbùhù ẹ́ àdáàbùlkọ́bìrì ìyanu sáré lilkafiri òdodo ní o fún gbogbo àwọn aláìgbàgbọ́ wà báàdù wà báàdù ọ̀sọ́ tìlmọ̀mìnì àtàpá kan nínú àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mùmínì ẹ̀rí nǹkan bẹ̀rẹ̀ àkídà ahlu sunna wal jamaa nìyẹn ìyẹ kèfèrí nìkan ni ó wọ̀ná ìṣẹ́ nìkan ni ó wọ̀ná ẹ̀ṣẹ̀ a máa gbé mùsùlùmí náà wọ̀ná kọlọ́nkọ́ sọ tọ́lọ̀ ń fi ẹ̀ṣẹ̀ yẹn bí tí ó sì tọrọ àforíjìn nípa ẹ̀ṣẹ̀ yẹn tó fi lọ pàdé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́run ọba kọ́wọ́lá tó bí lọ́kọ́ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa àdánwò ńlá òun ní ẹ̀ṣẹ̀ pàápàá jùlọ tọmọ ènìyàn bá ti wá bá ẹ̀ṣẹ̀ yẹn sábà yóò túbá tó bá tún dọ̀la yóò tún ṣe yóò túbá tó bá tún dọ̀la yóò tún ṣe yóò tún lóhùn ní ṣe mọ́ tó bá tún dọ̀tún la yóò tún ṣe yóò tún lóhùn ní mọ́ yóò tún ṣe ṣètọ́ náà wà á mọ dẹ́lẹ́kẹ̀ títí fi lọ pàdé ọlọ́run kò ní lè rí túbá yẹn túbá so ìdí ìyẹn tó fi jẹ́ pé tẹ́yìn bá ní lẹ́mìí pé ibi tí bá ti túbọ̀ lọ́wọ́ kò sí bọ́ bá túbọ̀ lọ́wọ́ forí jọ ṣùgbọ́n tútú bá wọn èso a máa fẹ́ tó ṣòro ó ti túbá ó tún ṣe ó tún túbá ó tún ṣe ó tún ṣe ó wá lè jẹ́ pé èyí tó ṣe last kó jẹ́ pé èyí tó ṣe last náà ní tó ní túbá tó lọ fi pàdé ọlọ́run abẹ́lẹ́ wọn ọba subhanahu wa ta'ala wọ́n sì fúrí ẹ̀ṣẹ̀ wájú wa kó tó mú wa wọn ṣèwálẹ̀ ni tí ò lè túbá tawbatan nasuha tútú bẹ́ẹ̀ tó má ìyẹn dájú wípé nínú mùsùlùmí nínú mọ̀mẹ́ni tí ó wọ náà ń bẹ̀ o àfá tí ó wọ náà ń bẹ̀ o ẹlẹ́yà tí ó wọ náà ń bẹ̀ o ìmáàmù tí ó wọ náà ń bẹ̀ látara ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tí ò tọrọ àforíjì tó fi lọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́lọ́run bá fẹ́ fi bíwò torípẹ́ lómi ń kọ́lọ́run ó fojú fò ṣùgbọ́n àmọ́ ẹni tọ́lọ́run ó fojú fò tiẹ̀ ó lè rò kọ́lọ́run ó fojú fò kọ́lọ́run ó fojú fò ẹni tọ́lọ́run bá sì fojú fò tiẹ̀ yóò kọ́kọ́ fara gbanáná pẹ́ẹ́ tìgbà tó bá wu ọlọ́run ọlọ́run tó mú kúrò wọlé bí wọn náà ṣe dúró nísìn o ní òtútù mú ọ kán sọ sínú ọfún búrẹ́dì fún ìṣẹ́jú márùn-ún péré pé kó tútù yẹn lè kó lè gbà subhanallah iná alkiyama ó wá jó fún búrẹ́dì lọ anabi sallallahu alayhi wa sallam nínú riwaya kan anabi ní kí wọ́n dá gbígbóná ná sọ́nà seventy nínú riwaya mi lọ́nà sixty ìdá kan nú ẹ̀ ń lélẹ̀ tá a láyé ẹ̀ one over sixty or one over seventy gbígbóná ná ọ̀là ń lò láyé the remaining fifty nine tó kù yẹn ọ̀nbẹ́ni onínú náà jahannam kọ́nà ọba kọ́ látò rẹ̀ kí ó má jẹ́ àwọ̀ náà ó ṣàánú wa ìdàn àfáàjẹ́kọ̀ọ́yẹ́ wa ń bí wípé ìyá inú sàárè hakùn òdodo ní o má sì yè méjì ń pẹ́ o má sọ pé ta ló lọ inú sàárè tó bọ̀ tẹ́pọ́lọ́ lè ó lè kásọ ó lè sí gàgá ká mọ́ tí ń ṣẹlẹ̀ inú sàárè ẹlòmí ò ní ṣiṣẹ́ mọ́ o ọlọ́run ni ó ma kò ní jáde kó nu mọ́lásí mọ́ tó bá mọ tí opportunity táwa sì ní bá ṣe wà náà ni pé àti ìjáde láyé ẹ ajá lò dáadáa o ló fi jẹ́ pé àwọn olùwà wọ́n ní mímí lọ òkè mímí lọ ọlẹ̀ wa nǹkan méjì náà lọ́lọ́run fẹ́ ká fi ṣe àkọ́kọ́ ká fi lékún nínú ìjọsìn fọlọ́n kí òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wa kó lè pọ̀ torí pé ẹni tó jáde láyé láàárọ̀ nsìn òun ò láǹfààní àti kí zuri báyìí abẹ́ẹ̀kọ́ kò láǹfààní àti kí àsìkò kí mọ́gírì irú ìjókòó tá a tún dùn nísìn kò láǹfààní wúládé ilé ṣùgbọ́n wọ́n tó wá ń sẹ́kù tẹ́mi sí sẹ́kù lára rẹ o gbúdọ̀ lọ́pọ̀túnítì yẹn kọ́mọ̀jẹ̀ pé ni tí ò sí láyé mọ́ gan ọbẹ̀ tẹ̀ àkọ́kọ́ ó lò láti lékún nínú iṣẹ́ olóore ẹlẹ́ẹ̀kejì ó lò láti tọrọ àforíjì lórí àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí ti ń bẹ lára rẹ̀ àbẹ̀lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala gbogbo òkùdẹ̀kùdẹ̀ tí ń bẹ lára kó wa wa èyí tí àwọn èèyàn mọ̀ lára wa ọlọ́pọ̀lẹ́ jẹ wa èyí tí àwa gan ò mọ̀ tó pé èèyàn ni wọ́n ń kíyèsí pé ah, ẹni yóò rí rẹ̀ kíyèsí bó ṣe ń ṣe òkú rẹ̀ dá tá a mọ̀ ọlọ́pọ̀ forí jẹ wa èyí táwa fúnra ara wa gan mọ̀ pé á ah, kò sì kò síbi táwọn èèyàn ò sì mọ̀ ṣùgbọ́n òkun eékùn kó ní ó mọ̀ mọ̀ náà ọlọ́wọ́n bá kọ́ wọ́n láti kó forí jẹ nìkọ̀ọ̀kan wa o ní kúkúrú mùmìnì tí ó wọ náà wà ó làfáà ló sọ fún wa pé àdábùl kọbùrí ìyanu sàárè lílkàfìrí ó ń bẹ fún gbogbo àwọn tó jẹ́ kèfèrí wà báàdì kí ni ìta àfáà fi lo báàdì tí ó sọ pé wà ń sọ tìlì mùmìnì nítorí lo báàdì ni pé àwọn apá kan ń bẹ nú àwọn tó jẹ́ lẹ́sẹ̀ tọ́lọ́hun fojú fo ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ní tọ́náwó àwọn báàdù sì ń bẹ tọ́lọ́hún fi bí wọn ẹ wo àwọn àfáà bí wọ́n ṣe máa ń kíyèsí ọ̀rọ̀ sísọ wọn nínú ọ̀rọ̀ lẹ́ẹ̀tì ma àdìsọ́kàn wọn ẹ̀rí pa àfọwọ́ sọ pé àdábìlì kọ́bùrì lìkàfìrín wà ọ̀sọ́tì mọ̀mìnì kò sọ bẹ́ẹ̀ ó ní àdábìlì kọ́bùrì lìkàfìrín wà báàdì ọ̀sọ́tì àlìmọ̀mìnì ṣòyẹ́ tún ẹ̀gbẹ́ àwọn apá kan ń bẹ nínú àwọn tó jẹ́ lẹ́sẹ̀ nínú mọ̀mìnì tọ́lọ̀wọ̀n ní bí wọ́n wọn ò tọrọ àforíjì bẹ̀tẹ̀ ọlọ́run sáà nìkan máa lọ́nà àjẹrà ọlọ́run kọ́mọ́sẹ̀ sànú àwọn náà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn apá kan bẹ nínú àwọn ẹlẹ́ṣẹ̀ tọ́lọ́run ọba yóò fi bí wọ́n tí wọ́n wọ̀ náà wà tẹ̀nìím ahàlì tọ́ àti fìlẹ̀kọ́bìr bima ya'lamu Allahu ta'ala wa yuridu bákan náà òdodo sì ni ìfún wọn ní gbádùn jẹ tẹ̀nìím ìfún àwọn tí wọ́n bá ṣe tọ́lọ́run ahlu ta'a tan'im ahli ta'ati fil qabr ìfún àwọn tó bá tẹ̀lé tọ́lọ́run tí wọ́n ṣe tọ́lọ́run láyé ìfún wọn ní gbádùn jẹ nínú sàárè wọn òdodo ni o pé wọ́n rí gbádùn wọ́n rí kẹ́ òdodo ni bima ya'lamuhu Allahu ta'ala bó làwọn ìgbádùn yóò ṣe rí lọ́nà tó ṣe pọ́lọ̀ nìkan ló mọ̀ jùlọ wa yuriduhu bọ́lọ̀ ń sì ṣe fẹ́ sí bẹ́ẹ̀ náà ni ó ti máa jẹ́ tiwọn nínú sáré má sọ wípé ẹ̀ tàbá wú sáré jáde ní ìsìn sáwà àríbi títí gbádùn bẹ́ẹ̀ má wádìí yẹn o bọ́lọ̀ ń sì sọ yẹn òṣèré náà ni. wan nusus fi dhalika sahihatun kathira àwọn ẹ̀rí nínú alukur'an àti nínú sunna tó ń tọ́ka sí pé ìyanu sáré ń bẹ ìgbádùn sáré ń bẹ ọ̀pọ̀ o tó sì lálàáfíà yablogun ma'ana ha haddatawato débi pé ta bá ní káwò ní tìtúmà àwọn ìtúmà nínú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ń gbé jáde fún wa pé ìkẹ́ ń bẹ nínú sàárè bẹ́ẹ̀ sì nìyà ń bẹ ń bẹ kódà àwọn ọ̀rọ̀ yẹn ó fẹ́ dépò ó dépò haddatawato ipò ìntọ́ta tẹ́nìkan lè máa ní òrí haddatawato qala al-musannif afá tí ó kọtíra yàní ibn wahban sahibu al-manzumati al-mutaqaddim ẹn tó kọ ẹsẹ orin wọ́n ní wàmàn akalati as-siba'u wal-hitan tọ́ masala kan ni yóò ẹni tó wá ṣe wípé ẹranko abìjà as-siba'u ẹranko abìjà hmm, carnivorous animals òun lọ jẹ́ ọ ń lọ ọba bọ́ sọ́wọ́ ọwọ́ kìnnìún kìnnìún bá jẹ́ tán tegúntegún aláwọ̀ sọ wà mẹ́ wàlìhìtàn àbí ẹja kan ló kàn mí bí mọ́sílì ṣe tó yìí ó ń bẹ nínú omi ẹja tó tó báyìí ẹwà ògbó abáṣe tó yìí ṣé àwọn ọkọ̀ báyìí ògbó mọ́sálásí sẹ́yìn kí wọ́n ẹni tó tẹ́jà kan àkàlẹ̀ àmì báyìí kórókórókórókóró ìrògbọ́n kálukú ní mọ̀ sí fàájì inú rẹ̀ báyìí inú fún ẹ̀ so kọ́lọ̀ kó ṣàánú èèmọ̀ ń bẹ nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dà wọ́n àkànfẹ́lẹ́ ìsàkójú ẹja míì ju gbogbo bí ìran mẹ́ta láti ṣètò yóò jùlọ ǹjẹ́ wàá yà ọ́ lẹ́nu ni pé yóò sì máa jẹun yóò máa yó lójoojúmọ́ bóò ní ṣe ń yó ta ní ń bọ̀ ìwọ lọ gbé wálé kọ́ ọmọ bọ́ lójúmọ́ bóyá ronú tó fún jẹ ṣé màálù lọ́ọ́ máa pa fún ni àbẹ́rà ń fún mi torí pé tó bá tó báyìí pọ́jẹ màálù mẹ́rin márùn lójúmọ́ kò lè yó ṣùgbọ́n ó sì wà nù ara rẹ̀ sì ń dán nínú omi tí ń jẹun tí ń yó tí ń gbádùn inna Allaha wa razzaq dhul quwwatil matin ọlọ́run ọba lọba tí ń bọ́yàn ìwọ nìkan àwa ń sọ wípé ọlọ́run ò lè bọ́ ọ kò lè bọ́ kò lè bọ́yàwó kò lè bọ́ ọmọ wọn ń sọ bẹ́ẹ̀ ẹ wá fòpin sí ẹ já ilé ọmọ ẹ yọ jáde ẹ sọ dànù ẹ sọnù ẹ lọ sọ sígbó khashiyata imlaq nanu narzuqukum wa iyyahum ọlọ́run ọba alaba ti ń ṣèjẹ́ ẹ̀mú fún kó wa o. fagayatu amrihi àfáà ní wọ́n lè máa béèrè béèrè yìí pé ńgbàtẹ́ ní gbogbo èèyàn ọ̀bọ̀ sínú sàárè àwọn mọ̀lẹ́kọ̀ wà bá abẹ́ẹ̀kọ́ nínú sàárè ọ̀dà ẹni tí kò wọnú sàárè tẹ́ pé ẹja ló gbé jẹ́ńkọ́ níbo làwọn mọ̀lẹ́kọ̀ ti wá bá o sínú ẹja náà ni àwọn mọ̀lẹ́kọ̀ ti wá bá inú ẹja náà ni kọbùrù ẹ̀ kọ̀ parí kọbùrù tí ẹ̀ náà nù bó tẹ̀ jẹ́ kó ń bẹnú àwọn àfáà tí wọ́n ní àà tó bá ìpinnu ẹja wá ní kọbùrù rẹ̀ ṣe bọ́lá wọn bọba nídà sọ fún al-Qur'an abdullahi mishitan rajim ọlọ́run ní minha àti inú ilẹ̀ láti dá yín wa fiha nu'idukum inú ilẹ̀ náà ládàá yín padà sí wà mí ni àánú kòrójókòó mi tààrọ̀ tani òkòrò ibẹ̀ náà láti wa yẹ gbónú ẹja sínú ilẹ̀ ló ń padà sí wọn àwọn afáà ní kò takora wọn níbo lẹja gan ọ̀tàn sí nínú ilẹ̀ náà ni ẹja tó jẹun náà kò lè rà nínú omi nínú ilẹ̀ náà ni lónà ọ̀tàn sí so ti yé bọ́ bá sì jẹ́ ẹranko abìjà lọ jẹ ọ́ yọ yà ọ́ yọ yàgbẹ́ abẹ́kọ̀ọ́ orílẹ̀ náà ni ó yà sí bó sì yà nú omi inú ilẹ̀ náà ni ó ti lọ dúró sí so kò takora wọn mínà àkàlàkàlà gbogbo ẹ̀ náà padà nú ilẹ̀ ni tó ti yọ padà nú ilẹ̀ ni wọ́n dá ásìdì sí tó bá yọ yọ ilẹ̀ náà ni ó yọ sí so ìdúnyà tó pé ọ̀rọ̀ yìí ò dojúrú ẹ wọ́n gbé lọ mọ́ṣúárì ìbí ẹ̀rí ẹ̀ gbé lọ ni Yorùbá fi bọ̀ wípé aláàárẹ̀ kì í yọ ọ́ lé bódomi wọn gbọ́n ta ọgbọ̀n rí pé aláàrẹ kan ìra lé bọ́ bá di omi sínú ilé wọ́n wọ́n gbọ́n síta wọ́n dà sílẹ̀ lẹ́nà àtàwọn tí wọ́n ní ẹmẹ́jì àwọn òsìyàn ẹ̀lọ ẹ̀lọ eérú ẹ̀sún léérú ǹdí ẹ̀ṣẹ́ eérú níbo léérú wọ́n padàpadà sí kódà gbé sínú láìbírì àwọn kan ọkà dé tó ẹwọ àwọn eérú tó ti pẹ́ yẹn ẹja àdánù àwọn tó tó tó tó kán kó tó tó tó tó síbẹ̀ wọ́n padà lọ dànù náà ni àmì yóò padà pé yẹn lọ dà sínú odò tó bá dànù odò náà yóò tún ṣe kíndìn o yóò tún sìnkì lọ sáré náà sọ èdè yẹn tó fi jẹ́ pé gbogbo ibi tó kó wá bá kángun sí náà ní kọ́bùrù rẹ̀ náà àfáwa ní bíktísọ̀ bíkọ̀ tísọ̀ bíkọ̀fù wọ́n ní ní ṣókí bẹ́yìn ṣe jẹ́ ìnù torípa rẹ̀ tí ó mọ̀ béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ àbáwọn èyí béèrè àìmọ́ béèrè à ń sẹ̀ ní ẹ̀ àfọ́ Sheikh Al-Albani rahimahullah wọ́n ní kádà fil asli wọ́n ní bí wọ́n ṣe kọ́ sínú ìpìlẹ̀ tíra gẹ́lẹ́ náà làwọn ṣe kọ́ yẹn o bèlè ékí ti sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n o wà láàlà sọ̀wáàbù wọ́n sọ pé wà sọ̀wáàbù eléyìí náà ń pè ní àtàwádù àtàwádù ul akademi àtàwádúró hmm? àlàkàdẹ̀mí tó bá ń sọ̀rọ̀ èyí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé o ti mọ̀ tán bàbá ọ̀dọ́ pé wà sọ̀wà bó ṣe yẹ kó rí wọn ni wà láàlà ó ṣeé ṣe kọjá wípé bó ṣe yẹ kí wọ́n kọ́ bìlì ikhtisar òun ló súnmọ́ jù ẹ̀rẹ̀ pọ̀ ló súnmọ́ khan ikhtisar ló súnmọ́ ṣùgbọ́n bí wọ́n ṣe kọ́ àmánátù ìlmíyà ni bá ṣe kọ́ sínú asílù sí àgbẹ́ tàkíkù ni wọ́n ń ṣe editorial work ni bó ṣe wà ń bẹ̀ náà ni wọ́n ṣe kọ́ síbẹ̀ ṣùgbọ́n ń ta abáníkáwò túmọ̀ rẹ̀ kàn pè ní àlẹ́ èkìtì sọ kó jẹ́ ha kó má jẹ́ kọ́ òun ló súnmọ́ jù wallahu àwọn kan náà àwọn onímọ̀ dhahaba ila adami 'adati ruhi ila al-badan waqta ó bẹ̀rẹ̀ náà àwọn onímọ̀ táwọn lọ síbi wípé ẹ̀mí kì í padà sára lásìkò tí àwọn mọ̀lẹ́kà ń béèrè béèrè ẹ̀mí gangan padà sára ń gbàdá wa ana su'ala liruhi faqat àwọn gbà wípé ìbéèrè tí wọ́n ń béèrè ẹ̀mí nìkan òun ni wọ́n ń bi ní béèrè kò sí nínú ara gangan nígbà náà bó tilẹ̀ jẹ́ wípé tíyà bá jẹ ẹ̀mí ara ó ṣe kí ni òyọ́ tààtàrà wàkádà tààdìbò àwùtẹ̀nìm wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìfìyàjẹ àti ìjẹ̀gbádùn náà wọ́n ní ẹ̀mí nìkan wàmí ní um nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí abu muhammad bin hasimi abdulhiri ashahir ètò gbajúmọ̀ fa iná ò kọ́ọ̀lá fi kìtàbí i almilali wa nihal wọ́n sọ nínú tíra àwọn tó ń pè ní almilali wa nihal min kalami tọ̀wéèlì má láwùzọ̀wọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gùn ni ọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe sọ nìyí walaw qala al-mu'allif wa má láwùzọ̀wọ̀ mukhtasara lakana aqrab lil waqi la siyama wa fi ba'd al-alfaz allati adafa al-mu'allif bayana minhu laysat fi al wọ́n ní ntí kò bá dáa tó bá yẹ kó àfa àtọkọ tíra sọ wípé wà má lẹ́sọ̀kó mọ̀tẹ́sìrán pé àwọn fẹ́ sọmaráìsì ọ̀rọ̀ rẹ̀ torí pé wọ́n sọ gbà tó yẹ kí wọ́n fẹ́ kóòtì ọ̀rọ̀ rẹ̀ ni tẹ́ bá dẹ̀ fẹ́ kóòtì ọ̀rọ̀ èèyàn tẹ́ fẹ́ rìpọ́ọ̀tì ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ tí yín ò gbọ́dọ̀ wà ń bẹ̀ so ti yé báyìí bẹ̀tẹ̀ yẹn bá ní ṣókí tó ń sọ ọ̀rọ̀ èèyàn náà lè wà ń bẹ̀ kéèyàn summarize ọ̀rọ̀ bàbá ní wọn bá sọ wípé mukhtasaran torí pé làkàna aqrab lil waqi ìyẹn ni ò súnmọ́ bọ̀rọ̀ sí yẹ kórí làásìyàmà pàápàá jùlọ wà fíyì ba'd al alfas allati adafa al muallif nínú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi ń bẹ ń bẹ tó ọ̀rọ̀ àfàtòkọ̀ tí àti èso ọ̀rọ̀ Ibn Hazmi tó tí a sọ bayana minihu laysat fil asl gba àwọn náà sàlà náà fi sàlàyé ọ̀rọ̀ tí ò sí nínú ìpìlẹ̀ ọ̀rọ̀ nítorí kí bàbá máa ṣe lé ní pé gbogbo ọ̀rọ̀ tó wà ń bì náà kì í ṣe pọ̀rọ̀ Ibn Hazmi ni àwọn ọ̀rọ̀ tí ẹ sọ so tẹ́yìn bá sọ pé ìtumọ̀ ọ̀rọ̀ tẹ́nìkan sọ ó lè fi tiẹ̀ náà sí káwọn yóò bá lè gbọ́ yé wọ́n ní wàáìdọ̀n fa inna jasada kulli insani labudda lahu min al ila turab yawman dájúdájú gbogbo ara èèyàn kọ̀ọ̀kan pátá bó ti wulẹ̀ kó rí yóò padà sẹ́rí padà lọ sínú yẹ̀pẹ̀ yawman níjọ́ kan kama qala azza gẹ́gẹ́ bọ́lá wọn báyìí sọ wípé minha khalaqnakum وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى nínú ìpẹ̀ láti dáyín ibẹ̀ ládáyín padà sí ibẹ̀ náà láti mú ìjáde nígbà mìíràn fàkúlù fàkúlù mandakarna gbogbo àwọn tàà tí wọ́n ń sọ nípa wọn mímọ̀ sùlóbín bóyá wọ́n kàn má gbélébù ni ẹlòmí wọ́n kàn má gbélébù ni orí àgbélébù náà ni wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ títí tí ó fi jẹrà mọ́bẹ̀ tí ó fi keegun nìkan àmì wà bẹ́ẹ̀ wọn ni wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ tán bá ti hàǹgì ẹ̀ yọ wà bẹ́ẹ̀ gbogbo orí rẹ̀ àwọn ẹyẹ gúnugúnu ó àmà jọ ọpọlọ ẹ̀ títí tí ó fi gbẹ mọ́bẹ̀ tán sòrú ẹni yẹn àlìmọ́ sọ wípé kò ní sàárè àwọn gẹ̀ríkì abẹ́ni tó ṣe wípé ó bọ́ ó bómi lọ wọn ò rí àwọn muharrakin abẹ́ tó se wípé ó jóná tanyanya tí wọ́n rí ẹ̀yà ara rẹ̀ kankan tí wọ́n rí gbé ọlọ́kọ̀ṣọ́ wà ń bẹ̀ àwọn àkílì sábẹ́rí àkíl ma'kul àkílù shay'in àbí ẹni tó wípé ẹranko abìjà ló fi pàmì lọ jẹ́ àwòdáàbàtìn bàhárí àbí ẹranko orí ilẹ̀ àwòkọtíìl àbókù tó yẹ pé lámíọ́kúbárò wọn ò tí ẹ̀rí bí sín ọlọ́run bá kó sọ wá ń bẹ̀ báwọn ọ̀nà ṣe rí gbà míì ọkọ̀ míì ó lè yà fara kókò lójú títì tó sì wọ́gbó lọ báyìí wọ́gbó lọ àwọn èèyàn ò lè mọ̀ pé ọkọ̀ kọ̀ọ̀kan wọ̀bẹ̀ tẹ́ẹ̀ ní rí ẹ̀ tí ní rírí pa á ọ̀pọ̀lọpọ̀ àwọn ló gbó ọ̀nà train and travel tí wọ́n ti wà wà pé ọkọ̀ tí ó bá wo bẹ̀ bí ni ó bá ní ó bá ń yóò ti yóò ti mọ́ arákùnrin kan ó ń sọ experience rẹ̀ ológun kúrò ní one drive ọ̀wá sáré ó ní tóun fi fi ọtí lẹ̀ ó ń sọ àwọn lọ pàtí mùtìmùtì yóò ń gbọ́kọ̀ bọ̀ so ṣe yà bí kọ́nà kan báyìí nìyẹn ṣe wọ́n wá lọ lálẹ́ ẹ̀kọ́ mà òun sáré pé òun wá ó ti wà ń bẹ̀ ó wá ti di ọ̀sán ọjọ́ kejì òun wá yọ òun wá ta sí lára àwọn ọ̀gbẹ́ níbo ló ń wá yìí ọ̀sá wò rẹ̀ pé brain rẹ̀ ṣẹ̀ wá gbé padà fún pé accident ó ṣẹ̀ wá rántí ah wàá dùn ó mọ̀ l'accident mọ̀ ọ̀sá fọ́ sí gíláàsì ó ti fọ́ ọ̀sá jáde bóun sì jáde lọ́sà rìn bọ̀ bó sá sì jáde sí síta ni sọ̀rọ̀ sáà ń bèèrè ẹjọ́ ibo ní bí nǹkan kankan báyìí ló ṣẹlẹ̀ àwọn ẹ̀sà tẹ̀lé e lọ wò bẹ̀ sọ bó sá sì wálé ni pé wọ́n sá gbọ́dọ̀ e hospital tọ́jú pé látijọ́ náà wọn ò mutí mọ́ wọ́n pé ah òun ti kú gan òun kàn padà wáyé ni <laughs> tí ẹ bá yẹ kọ́ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó sì ní ó fẹ́ kó sì máa ṣẹ̀mí láti alẹ́ títí di ọ̀sán ọjọ́ kejì tó sì wà bẹ́ẹ̀ ó sì wà lájú torí pé àsìkò o àsìkò rẹ̀ òjijì tó ẹlòmíì sì ń bẹ ọkàn sí gbì lẹ́ẹ̀kan báyìí ó ti lọ wọn dà nǹkan kó sì sọ́kọ́ ọlọ́wọ́n bá kọ́ sọ́rọ̀ ọ̀gbẹ́ ẹni tó bá ṣe wípé tó jáde láyé àwòkọ́tì lámúyọkùbà èmi ń bẹ́rẹ̀ pé inú ọkọ náà ni ó jẹ́ sáré kò falẹ̀yàdà bìlá fàyínà oyà àúdù ramadan wọ́n nírú ẹni bẹ́ẹ̀ bóyá kìíní kan ló jẹ́ ni ó jóná ni yóò padà di eérú ni ọrọ̀ jí àbí kó dìgbẹ́ ìgbẹ́ ẹranko yẹn àóyàtà kọ́tọ̀ àbí kó pín sí yẹlẹyẹlẹ kó pieces fàyàúdù ilẹ̀ àrùdí wàrà àbùdì kò sí náà yóò padà padà sí orí náà ni wàkúlò makani istaqarrat fi nafsi ithra khurujihi khurujiha fa huwa laha qabrun ila yawm al-qiyamah wọ́n ní gbogbo ààyè tí ẹ̀mí bá tán sí níbi tí ikú ti mú ọmọnìyàn tẹ́mi ẹ̀ ti jáde wípé ibẹ̀ náà ni sàárì rẹ̀ tálkì amọ́lọ́wọ́n bá tí ó ṣe kìíní tí ó fi dé ṣòyẹn túmọ̀ sí wípé àlàyé ìbéèrè táwọn èèyàn máa ń bí sábà máa béèrè wípé ó da bó wá ní ẹni tá jágbe ẹni tí ẹ jágbe jẹ bó ní ẹni tí kòkò pàjẹ bó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ti ṣàlàyé ẹ̀ fún wa kò sí ẹ̀bọ̀dì náà yóò padà padà sí inú ilẹ̀ náà ni ṣùgbọ́n wọn bá ní minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته